nítorí gbèsè owó ńlá tó jẹ oníṣòwò pọ́s gbé májèlé jẹ nínú kóòtù títí di àkókò tá ń kó ìròyìn yìí jọ ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ni ọ̀gbẹ́ni Umar Usman oníṣòwò pọ́s kan tó ń gbé níjọba ìbílẹ̀ Yola nípínlẹ̀ Adamawa wà ní ọsibítù ìjọba agbègbè náà oògùn kan tí wọ́n ń pè ní ọ̀tá pìàpìà ni Umar gbé jẹ lọ́jọ́ ajé Monday ọjọ́ kẹtàdínlógún oṣù keje ọdún yìí lásìkò tí wọ́n fojú rẹ̀ balẹ̀-ẹjọ́ májísírèètì kan tó wà nílùú náà ẹ̀sùn pé ó kó mílíọ̀nù méjì tó dé díẹ̀ one point seven jẹ ni wọ́n fi kàn án tí adájọ́ ilé-ẹjọ́ ọ̀hún onídàájọ́ Shehu Mustapha sì pàṣẹ fún un pé kó dá owó olówó padà fún un èyí ló mú un gbé májèlé náà jẹ níta gbangba Aláròyé gbọ́ pé ọ̀gbẹ́ni Bàráyà ló dá Umaru lókòwò àwọn tí wọ́n ń fi ẹ̀rọ POS fún àwọn èèyàn lówó pẹ̀lú mílíọ̀nù méjì tó dín ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà one point nine million tí kò sì pẹ́ rárá tí Umaru fi ṣòwò ọ̀hún báṣubàṣu nígbà tí Bàráyà rí i pé okòòwò ọ̀hún kò lójútùú mọ́ rárá ló bá ní kí ọmọkùnrin náà dá owó òun padà ṣùgbọ́n ẹgbẹ̀rún lọ́nà àádọ́jọ náírà one hundred and fifty thousand naira péré lórí kó sílẹ̀ nínú owó tí wọ́n kó fún un pé kó fi bẹ̀rẹ̀ okòwò náà pẹ̀lú ìbínú ńlá ní Bàráyà fi gbé Umar lọ sí kóòtù kí adájọ́ lè bá a gbowó náà padà lọ́wọ́ Umar lọ́jọ́ kẹtàlá oṣù kejì ọdún yìí ní ìgbẹ́jọ́ lórí ẹ̀sùn jìbìtì tí wọ́n fi kan Umar kọ́kọ́ wáyé tí adájọ́ sì pàṣẹ fún un pé kó dá owó olówó padà fún un kíá lẹ́yìn tóun pàápàá ti gbà pé lóòótọ́ ni gbogbo ẹ̀sùn tí wọ́n fi kan òun nílé ẹjọ́ náà gbogbo akitiyan tí bàràyà ṣe láti gba owó rẹ̀ padà ló já sí pàbó ṣe ni umar àti bàbá rẹ̀ ń fò ní dòní fọ̀ládọ́là fún bàràyà tí wọn kò sì dá owó náà padà nígbà tó yá tí wọ́n tún fojú umar balẹ̀ ẹjọ́ nígbà kejì ni adájọ́ bá fún un lóṣù kan péré láti dá owó olówó padà ó ṣèlérí pé òun máa dá owó náà padà tí òun bá ti kórè ìrẹsì tí òun gbìn láìpẹ́ ṣùgbọ́n umar àti bàbá rẹ̀ kó èrè oko náà láì jẹ́ kí ẹnìkankan mọ̀ sí i tí wọn kò sì tún dá owó olówó padà fún un gẹ́gẹ́ bí àdéhùn wọn èyí ló mú kí adájọ́ pàṣẹ pé kí wọ́n lu ilé kan ṣoṣo tí bàbá Umar fún un tà ní gbàǹjo kí wọ́n lè fi san gbèsè tó jẹ ọjọ́ ajé Monday ọjọ́ kẹtàdínlógún oṣù kejì ọdún yìí ni ìgbẹ́jọ́ lórí ọ̀rọ̀ rẹ̀ wáyé bí wọ́n ṣe fẹ́ mẹ́nu bà ẹjọ́ rẹ̀ ni Umar dìde níbi tó jókòó sí tó ṣí ike kan báyìí tó rọ oògùn ọ̀tá pìàpìà sí tó sì gbé e mú lójú ẹsẹ̀ ló ti ṣubú lulẹ̀ tó sì ń jà nílẹ̀ wọ̀nyí wọ̀nyí kíá lọ̀rọ̀ ọ̀hún di bó lọ yà fún mi nílé ẹjọ́ náà táwọn ọlọ́pàá sì sáré gbé e lọ sí ọsibítù ìjọba kan tó wà lágbègbè ọ̀hún fún ìtọ́jú tó péye. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn yìí fúnlé iṣẹ́ Aláròyé Online TV Jamiu Àbáyọ̀mí ló kà á sétí ìgbọ́ yín.